tiẹ̀ lọ ti tún dóko kiri bàbá náà lè mú kópa mọ́ tí tọ́jú ọmọ tó lógo ó ti tún já sọ́wọ́ ẹlòmíì báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ ìmọ́lẹ̀ nílé nígbà tó ń bá obìnrin míì sùn lọ́wọ́ tí yẹn máa fún ní good advice so that's the problem àwọn ló kọ ọmọ wọn bàbá àtìyá ẹ̀ ló kọ ọmọ ẹ̀ àwọn náà fún ní nǹkan tó lè tó lè oh ó ti gbàgbé ìtàn ìforítì tí ní ìyá Adédọ̀kun sọ ìtàn ìforítì òun ló tálè pẹ̀lú Mohbad ó ní nígbà tí ìforítì dàgbà tán ó ló lọ sí ìlú àjèjì ó ní ọ̀rẹ́ mi má ṣe kánjú kájú jọ ọlọ́run rẹ lọ ọ̀rẹ́ mi má ṣe kánjú kájú jọ ọlọ́run rẹ lọ nítorí pé tí o bá kánjú o ohun tó léwu ni torí pé tí o bá kánjú o ohun tó léwu ni ó lóun fẹ́ sọ ìtàn ìforítì ìforítì lọ sí ìlú àjèjì kò sí fóònù kò sí kan tó fẹ́ fi kọ̀ǹtáàtì ẹ̀ o ti ní lárí tán ó wá padà wá kò tún wọn lé wọn mọ́ then ẹni tó wá lọ dé sílé wa sọ pé wẹ́ orúkọ òun lè ní báyìí báyìí báyìí báyìí pé bàbá òun lòún wà so bàbá ẹ̀ ló gbà sílé kò dè mọ́ pọ́ mọ́ òun then nígbà tó di lálẹ́ tó rò pé bí wọ́n máa so oúnjẹ wọn ò so oúnjẹ ó wá ṣí briefcase yẹ ó wá fún àwọn bàbá.